السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá akúfọ́ lọ́wọ́ bá àlékún kí ọlọ́run, orí ajẹ́jẹ́ tán ọlọ́run, kò mọ̀ bá àlébọ̀ Mùhàmmadì Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń ṣe lọ́wọ́, òun náà ni mọ́jẹ̀mú tọ́lọ́run fi gba ìjọsìn lọ́wọ́ wa májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà sálàyé lọ́wọ́ ọ̀nà ni alìmọ̀tàbà gbogbo ìjọsìn tàwà fẹ́ sí káfí kọ́ sí àlẹ́bùwà Muhammad pẹ̀lú láti wá máa ṣe ìjọsìn kan lánàbí onímọ̀ pàì ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ túnmọ̀ pé àwọn agánká nẹ́bì kún àwa ní kátólísì nǹkan ó bá súnà nẹ́bì mú ó láwọn nǹkan mẹ́fà kan tá gbọ́dọ̀ wù àwọn nǹkan mẹ́fà yìí òun yóò gbàgbọ́ yé súnà tá ń ṣe níbi ìbádà lápèjúwe tí tabárẹ̀ ìbádà kan tó nídìí tá fi ṣe tó ní sábà reason tàbí ṣe ìdíhùn ní kìí sí báwa láàmú wa lọ́dọ̀ ara wa kìí sí pé àfà kan ní ó mú dín wa fún wa gbogbo ọ̀jẹ́ pé ìdíhùn ní Ànábì sallallahu alaihi wasallam olótorí ẹ̀sìn tí ò wá torí rẹ̀ sí nǹkan yẹn gbogbo òdítàbá tàbá fi mú wá ànígbàwọlé ànígbàwọlé bí àwọn sọ́tẹ̀ tí kìí ní jẹ̀mọ́ kan ní ìdítàbí sí jẹ̀mọ́ ni pé afẹ́ káwọn tí wọ́n è má fún sí ní fún lè bà má reason ni ó sì lè bá láká ẹ̀ àmọ́ kò bá òsùn wọn ìsìláàmù kí ló fà irú àwọn reason yìí anẹ́bì náà rí rẹ̀ torí pé gbogbo àwọn tí wọ́n ń gba ìsìláàmù lójú ayé anẹ́bì kìí sí gbogbo wọn ní lárúbáwá dáadáa kìí sí gbogbo lárúbáwá kọ́dá ara wọn tó jẹ́ pé wọ́n wọ́n islam

àwọn nǹkan tó lè jí ó torí ìdí ìgbékalẹ̀ kò sí kí nìyí kò sí gba ẹ̀rọ tó lè kò wọlé a máa sọ ní pé kò sí tó burú ká gbékalẹ̀ ń gbékalẹ̀ tààlim káàfin kọ́ra wa léyìí tí a máa ń ṣe níbi ẹgbẹ́ wọn àwọn olóòsù asàfúnláyà mélòó mẹ́ta aláwọn kàtàlá àmọ́ táwọn ẹbá ti máa asọ́pù ẹ̀rin tí kálùkù sí nìyí kálùkù mọ́ a ṣètẹ̀lé ẹlẹ́ẹ̀kejì òun ni alimakan makan ta bá ní ìbádà kan ta fẹ́ ṣe pé àbíkẹ́ dé lú ìkẹ́ tó ṣe àbíkẹ́ dé ààyè bá ìkẹ́ tó ṣe tó báyè yìí ó jí àyà àlùbáríkà ó sì jí àyè tọ́lọ́mọ gbàdúrà ń bẹ̀ anábì ni ó sọ pé ẹ lọ sí ẹ̀sìn yìí ní àyè báyìí ni ò lè nímọ̀ débẹ̀ láíláí pé torí pé àyè yìí ó lọ́lá ju àyè lọ kò sẹ́ni tó lè mọ̀ fáyè kan lọ́lá ju àyè kan lọ ju ọlọ́run àtàlẹ́bì náà òun ló fi jẹ́ pé sẹ́rí tí wọ́n kọ́ mọ́kàsí tí wọ́n kọ́ mọ́sálásí ànẹ́bì sí kìí sànẹ́bì ló sàdédé mú pé ẹ̀kọ́ mọ́sálásí àyè ààyè tí wọ́n kọ́ mọ́sálásí gangan òun gan ni ààyè àlùbáríkà ààyè òun ni wọn ò fi lé wó mọ́sálásí ànẹ́bì sẹ́gẹ́rì torí àwọn ìdí tó ti yẹ kí wọ́n wò fún wọn léwo torí pé ààyè òun gangan ni ààyè kí nìyí ààyè àlùbáríkà ni nígbà tí ànẹ́bì sallallahu alaihi wasallam tó dé Mẹdínà àwọn sọ́ọ́bà fẹ́ máa fara nkúmi rẹ̀ wọ́n fẹ́ máa fà á wọ́n fẹ́ máa fà á pé yà ní ọ̀rọ̀ àníbì ní ẹ̀fílẹ̀ fa innahu ma'mura ẹni wọ́n ti pálàṣẹ o ibi tó bá ní ó dún ní ó dúró sí gbàtà ní pátákùn tí ìrìn àkókò sì débẹ̀ ó sì báyìí ó sì báyìí ó sì báyìí àníbì ní tákùn lọ́ra sí ilé ibi tó lọ ní àkókò sínú lànàbì ní lórí ọgbọ́dọ̀ mọ́ọ́mọ́ kó lóun fẹ́ ṣe ìbádà kan ní ààyè kan torí àlùbáríkà tí ń bẹ láyé òní àfàyèmélò àyèmẹ́ta mọ́sálásí yìí mọ́sálásí ni mọ́sálásí ẹsẹ̀ títì mọ́sálásí ni mọ́sálásí tẹ́rò kọ́ mọ́sálásí ni mọ́sálásí àgbà wòlí ìlú yìí kọ́ mọ́sálásí kò ní mọ́sálásí lọ ẹlẹ́ẹ̀kẹta o ni azaman tó bá já sí pé azaman àbí àti sọ́nà sẹ́yìn azaman àsìkò àti sọ tí ẹ̀sìn tó bá fẹ̀ ìbádà bá ní pé àsìkò bá yẹn ṣe bádà yìí o ọlọ́run àtànẹ́bì ní ó kẹ́nìkan á fún ní ìbára pé àsìkò báyìí nǹkan sí o àsìkò báyìí nǹkan sí o tó bá ibi ẹ̀sìn tó lọ́nà fi ránà tí ó gbà lọ́wọ́ wá ní o annabi sallallahu alaihi wasallam onífún alásìkò onífún alásìkò so ẹlẹ́ẹ̀kẹrin oníkíni yìí alẹ́adàdù àti kátánì òǹkà òǹkà nọ́mbà ẹ̀yẹ ìbádà tàbá sí annabi ló bẹ̀kùn wa ẹsẹ̀ subhanallah yìí báyìí asàfúnlá àbẹ́nìkan wá fún pé ẹsì òǹkà 300 kìnnìkan kò sẹ́n tó lágbára rẹ̀ nùsẹ̀ kò sẹ́n tó lọ́n fún ní agbára rẹ̀ pé adáàrí kìnnì yàmà àgbàlagbà pẹ̀lúmọ̀ níbo lòun ti kọ́ àwọn kìnnìkan náà mọ̀ níbo lòun ti kọ́ táńkọ́ tó mú fi mọ̀ pé tẹ olóòjẹ́ pé ìlànà anẹ́bì lórí òǹkà ẹwọ tàbábẹ́kírùn nísìnyí tàbábẹ́ sùn nísìnyí anẹ́bì ní ẹsẹ kùrù sí ẹ̀rọ kan mélòó ní àṣẹ mẹ́bàá sùn anẹ́bì wá sọ ìtọ́lọ́run sí fún ọlọ́run sí mọ́lápù kan màláíkà tánà màláíkà lọ́dún ti lágbájá torí kó ti ka kùrù sí yù níta ni ọdún ti àjọ ọmọ wo lásán o mọ́jẹ̀ kí aburú kò gbọ́rọ̀ kan látọ̀dọ̀ èèyàn ẹyọ kan èmi ò sí mẹ́ta sí tó wá sí mẹ́ta màláíkà mẹ́ta máa mú afọ́ ni sí bá sí 50 sí màláíkà 50 náà mú afọ́ ìyẹn ti ẹyọ kan ní ọṣẹ ọwá sí mẹ́ta wọn ò ní kìkan ránṣẹ́ sí ọ wọn ò ní kìkan ránṣẹ́ sí ọ ọbí gbà ọtí lọ fàdósì nìyẹn so nọ́mbà eléyìí máa ń jẹ́ eléyìí máa ń káwọn ìlàgbọ́ pé àà àà lè fi ra wáyé ànábì anẹ́bí sí àṣàtún láì ọgbọ́rùn ẹwà lọ́gọ́rùn ní káàmà sí agbọ́sígbẹ̀ lọ́rùn nítorí pé ara àwọn tí wọ́n sọrú àwọn anẹ́bí ni àwọn kan sọ bẹ́ẹ̀ lójú ayé àdẹ́ Muhammad àti sọ àdísì fún àdáadáa àwọn mẹ́ta tán lọ bá anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n láwọn fẹ́ sẹ́sì ìyà anẹ́bí lọ kí ni rí sí wọ́n pé àwọn ò lè fara wé torí pọ́lọ̀ ti forí jì anẹ́bí kò sì forí jì àwà tó àwọn ọmọ sí jì anẹ́bí lọ bàtà anẹ́bí sì rí pé anẹ́bí sọ anẹ́bí kọ̀ rẹ̀ fi wọn anẹ́bí ni dèdè tí bá ní ẹsẹ̀ ní ẹsẹ̀ sọmẹ́jì kan dàmù abìlé fún irú ìwáwọ́ ni wàdákìrú náà kẹsírọ́ kẹsírọ́ lọ́nà ọba dákọ kẹsírọ́ náà yóò ní àlà a máa fún wa pé àdíkìrù àwọn àdíkìtà máa ń ṣe òní méjì ló pín sí alìmútúlákú wal muqayyad àwọn kan bẹ subhanallah al-azim lára àwọn àdìkáàrù tánàbí sọ pé àsìkò báyìí o ní ẹsẹ́ iye báyìí o sì ẹsẹ́ alẹ́bì sọ bẹ́ẹ̀ irú àwọn àdìkáàrù bẹ́ẹ̀ ìwọ́n ló kọ́ ọgbọ́n fún ààrẹ táìmù pé a ah, subhanallah bihamdi subhanallah àdìrí ìmọ̀ sí ní àárọ̀ láàárọ̀ fún ààrẹ táìmù ọ̀sì gbọ́dọ̀ máa fún ààrẹ ní òǹkà a ah, ìmọ̀ sí 1 million kọ́dà méjì ìmọ̀ sí fún ààrẹ táìmù irú àwọn àdìbàgbà jẹ́ muslim èyí táwọn sàlàyé lọ́wọ́ tó jẹ́ lè karùn-ún àbí wọ́n ni kèfíyà tẹ́lẹ̀ karùn-ún náà kèfíyà àbí kèfíyà bó láti sin ìbádà kèfíyà a dẹ̀ fún alex sample dáadáa ní ìjẹjọ́ àtàwọn tánàbí táwọn sọ àbá rí mọ́sálásí ni tí wọ́n lè ẹkú mọ́sálásí ìtẹ́sí ìtakùsúnà lẹ́bí nítorí pé wọ́n sí láìlára lóòtọ́ àmọ́ kèfíyà wọ́n sì ṣe sí ó takùsí sí tánàbí sọ̀sán náà tó gbà àwọn káfíwọ́n bẹ̀lọ́ wa lórí àwọn àfáàtì wọn fún wa lónìí wọ́n ah, ni a sọ́rọ̀ àdúrà yìí lábẹ́ fún ọ nẹ́bílà ìlú wa yàn kásẹ̀ kan sókè torí kíni kílẹ̀ ní kásẹ̀ sókè sí kí n dàbẹ́ rí máa mọ̀láíkà lọ́wọ́ ni àbífọ́lọ̀ ọlọ́run ní anẹ́bì ni ó sọ pé nẹ́bílà ìfèlé yíó tọ́bẹ́ kọ́ lọ́n sẹ lọ́bá ìfún ọkọ̀ abẹ́ yẹn ó kásẹ̀ kan sókè ni ẹsẹ̀ ọ̀tún abẹ́sí òsì rí alẹ́sí ọ̀tún òsì àmọ́tàbí kò fún wa nínú àdúrà bẹ́ẹ̀ tó má fún ẹ̀ nínú àdúrà bá àwọn ọmọ ìjà sí ó

ẹbá tẹbá sí lóòrò tán ẹ̀hìn ìbẹ̀lẹ̀ tó wá sí ọ̀nà ìbẹ̀lẹ̀ tó sùn èyí òyìn náà ní òwò ọláì èyí lè gẹ̀bí látara rẹ̀ ẹ̀yìn náà ní òwò ẹgbẹ́ fi ọlọ́ ní òwò náà ní wọ́n ni ọ̀sẹ̀ bọ́bá tó wá sùn náà bọ́bá lálàá bí kankan bá tọ́ kọ́dà má kìí ẹgbẹ́ wọ́n náà ti wá fún wa náà irú àwọn àdúrà táwọn èèyàn máa ń ṣe nù fún wa láyà wèrè èèyàn lè ṣàdúrà èèyàn lè bẹ náà irú bẹ́lọ̀ tọ́lọ̀ fún ànábì gọ́sí lẹ́nìí ó wá ya wèrè so kèfíyà sí padà púpọ̀ gbogbo ìbádà tábàs tàrí súnmọ́ ọba kó dá lójú pé bí ti ń ṣe yìí gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam nínú tábàtúmọ̀ bídíà náà nù bẹ́ẹ̀ni ká bá ní mòdúrí ànábì sallallahu alaihi wasallam inú ẹ̀sìn ló wà ẹwà ní gbò láti wọ́n sí bá ti kírun ànábì sàlàyé rẹ̀ bàbá lu hajji ní tàṣe ànábì sàlàyé rẹ̀ wọ́n múra ànábì sàlàyé rẹ̀ ọ̀rọ̀ ayọ̀ tàkà àníbísà rẹ̀ tọ́ báwo láti ṣe olùdí kọ́nà bá ti ṣèyàwó bá ti ṣekó ma aláì bá ti ṣekó ma ẹlúmí wa yanu pé bá ti ṣekó ma àníbísà láì bá ti ṣekó awalawa da ẹ̀sìn mọ́ lọ́wọ́ lónìí mo fi ọ̀nà fúra correct mistake pé àníwò ekó wọn báyìí wọ́n èsì àwọn báyìí wọ́n wà ní wàhálà tí ń ti pọ̀ jù gbogbo ni gbogbo kan ní ọ̀dá ẹ̀sọ́ gbogbo tá ní ọ̀dá láyé ọlẹ́lọ ánsẹ̀tì tí gbogbo kankan sálọmọ́ lóní ọlẹ́lọ mọ́tò ọlẹ́lọ́gún jíìpù ọlẹ́gún fẹ́nsà ọlẹ́gbẹ̀rọ̀plẹ̀ ọlẹ́jẹ́kà ọlẹ́jìyàn gbogbo lẹ́yìn ọwá ní gbogbo kankan ní ọ̀dá èyí tá bá ní ọ̀dá àwọn sọ fún ọ pé anẹ́bì lóní kò dá so gbogbo ń tá bá fẹ́ sí láyé kẹfíyà ní bánẹ́bì ti ní á sí ìyàwó wà lẹ́ọ̀ní ká sí ìyàwó bẹ̀ òun ni ìyàwó fi lásbáríkà bánẹ́bì ti ní á kó mọ́ àbíká kò bẹ̀ so gbogbo náà fẹ́ sí kẹfíyà ní kàmàwá kàkiri tó bá ti takùtà níbi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lọ́ ó wá pẹ́lẹ̀ kẹfà ẹlẹ́kẹfà ńkọ́ ẹ̀yìn lẹ́tọ́ ti kalẹ̀ anáwòrán anáwòrán olẹ́lẹ́kẹfà ìran gbogbo ìjọsìn tàbí fẹ́ ṣe tó bá ti ní irú nǹkan báyìí eh? tó bá ti ní irú nǹkan báyìí ni ẹ̀fì ṣe táàkù nǹkan báyìí ni ẹlò anẹ́bì ní sọ fún wa gbogbo ẹran lálé ti jẹran lálé fi paléyá ó ti nírú àwọn ìran ẹran tánàbí lálé fi paléyá bí ẹ bá wá pa ẹran míì yàtọ̀ sí ẹran tánàbí ní kápa ó wọlé àbí wọlé àjẹ mọ́ tánàbí wọlé yá ó wọlé àbí wọlé àjẹ mọ́ ẹ̀yìn ó dáyín lójú nù mo jágbé mọ́ yí ẹ̀tọ́ ló ní kò wọlé yá <laughs> nínú àwọn ẹ̀ta àti lè jẹ́ ẹ̀sìn mẹ́mẹ́ ẹ̀sìn mẹ́ láàrin ẹ̀ta ẹ̀jà pínlẹ̀ ẹ̀gbọ́ ẹ̀bá ń fa ẹ̀sìn wọlé lọ́dún yìí ẹ̀sìn láwọn ìpàlẹ̀ yà ti wá kò wọlé yá so náwòrò nìyẹn ànábì ló mọ́ so gbogbo ìbádà tàbẹ́ ṣe irú ràn nǹkan tàbí ṣe àbìṣe ní ìbàyí o ní ẹjáwó bí iṣẹ́ àdúkárù wa tàbẹ́ ṣe àdúkárù kí láti ṣe òkà náwò kí nìkan tàbí ṣe òkà kí ni tàbí ṣe òǹkà afẹ́ kàǹkan nísìn kí láàmà fi kà tí ò fi ní dàrú mọ́ wa lójú àwọn kankan mẹ́ta níbi ní kákà bàbá fẹ́ ká kí ní nǹkan tàbí ká wàláhì ànábì ló sọ fún wa ànábì ló sọ fún wa o táà bá gbà ànábì ló sọ fún wa bó ṣe pàtàkì tó wàláhì ànábì ò kíṣẹ́ pínú kí láàbí ká ọwọ́ láti ká òǹkà wa ibi títẹ̀ sọ́bá ò ti wọlé lélẹ̀ ọwọ́ o láti wa àwọn àdíìtì wá wà lóòtọ́ arínà àwọn àmọ́ àwọn náà gbogbo àfáàsí ọjọ́ bá sì sọ méjì náà máa ń sọ alákọ̀ọ́kọ́ tó máa sọ ni pé tó bá jẹ́ pé ẹni olè lákàyè sí kéde kò lákàyè kúrẹ́ káàtó tí adékùnfẹ́ bá ti ń rí ti ń fa akíní lọ́wọ́ ẹ má blame kí ló kù ní láti ẹlẹ́gbẹ̀ẹ́ alẹ́gbẹ̀ẹ́tọ́nù so náà fún ìtàn àwọn ànà ẹlẹ́kẹta tí ò wọlé òǹkà ó lè fẹ́ ju 100 lọ ilé ò wọlé anẹ́bí ò fún wa ní òkà tó ju 100 lọ ọwọ́ òun lámàkà òun ló sì lọ́lá jù Ànábì sallallahu alaihi wasallam ó ní ọwọ́ táà bá fi ń ka òǹkà yìí tó bá di inú sàárè yóò jẹ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wà mẹ́ inú alìkíyàmà náà ìmọ́lẹ̀ wà mẹ́ olúwàrá àǹkan tó sì jẹ́ wàrá alìkíyàmà nítorí lè ọwọ́ ni oníkàwọn fi kà hadith wa nu riyadu salihin afawa tirmidhi àwọn náà gba hadith wa wọ́n ní yàwó alibi sallallahu alaihi wasallam in fi nǹkan kauka wọ́n láàrín lẹ́bí wá ní pé jẹ́ fún ọ ní tó tó dájú ilé ìlọ ẹwà rí wọn jẹ́ tó fún ọ ní tó dájú ilé ìlọ alẹ́bí ibn uh, al-albani rahimahullahu ta'ala àwọn ní hadisi nǹkan hadisi wọ̀lá láàfíà hadisi yẹn kan tó wá lọ mú ìpìlẹ̀ hadisi yẹn wá tí ẹ bá lọ wo tahqiqu tíra àríyàdù sọ̀rọ̀hìn tí a fáwà albani náà sí hadisi yẹn níbẹ̀ so kọlọ̀kù sàmọ̀náwà so kú táwọn ìdíṣẹ́ kan eléyìí òun làwọn ká lámọ̀ lò nígbà táwọn bẹ̀rẹ̀ sí súnà níbi sallallahu alaihi wasallam táàfù mọ̀ pé ó bá súnà mu náà ọ̀rọ̀ tá a sọ lónìí a ti fi gómìkan kí la bá débẹ̀ nǹkan bá débẹ̀ kó lè bá yẹ́lò mi a sọ fúnra pé awuyewuye ti pọ̀ láwùjọ lónìí pàtàkì lọ ìlú tàà ti bára wa awuyewuye pọ̀ lórí pé àwọn tí wọn nímọ̀ tí wọn kì ń sáfà ọ̀rọ̀ ti sú wọn ó tẹ̀ tí wá sú wa báyìí àmọ́ ìká ṣe mọ́ nítàfíìsà tó bá fún wa ní pé nǹkan kan ń bẹ tó yẹ pé agbọ́dọ̀ ní elementary knowledge nípa Islam agbọ́dọ̀ ní èèyàn mélòó nínú mùsùlùmí ló nírù kan bá ń lónìí nínú àtàjẹ́ mùsùlùmí òkè àwọn táwà láyé lónìí àwọn ọmọ àtàwà ń bí ìyá àtẹ́ fún ẹni lọ́lẹ́jì káàmọ́ ní pẹ́mù tàbá ní mùsùlùmí lélòó kùránì tẹ́yẹ̀ ṣe wòlímọ̀ gan kùránì tẹ́yẹ̀ ṣe lè ka kùránì tó ṣe wòlímọ̀ lélẹ́rí òsùn ló lè ka bí wọ́n ti ni o bó ti ẹkẹ́ ka kùránì bá kèé se mọ́ sí kakùpá se se olímọ̀ kùránì o torí gbogbo wa bẹ́ẹ̀ bá ka kùránì láwùjọ tá wáyé àfi kó lọ tún ka yóò tó lọ tún kọ́ bá ti máa ń ka kùránì kò já wàdà ẹlẹ́ẹ̀kejì ìjà àmọ́ tí mo kùránì tá ń ka tó jẹ́ àfáà míì yóò mú dẹ̀ nílùú wa ni ó lè kìí sí fún ẹ̀tọ́ fáyà ló mẹ́rí wá ṣe bí mo sọ pé yíò ní iblis ó náà ó mú ẹ̀rí wá fún rani fún alẹ́lúwa adam alẹ́sàtàtù àsàlá ó mú dẹ̀lú wá fún iblis náà sí wá sí fún adama kí ni sọ fún iblis sọ fún adama pé jẹ èso yìí nǹkan méjì àṣírí méjì ní bẹ̀rẹ̀ èso yíò wà gẹ́gẹ́ ibi tàà sí yọ́nà parí sí náà nǹkan méjì ń bẹ fọ́nà nǹkan àkọ́kọ́ alìmúlíkú làyẹ̀bùlà ìmọ̀ sí ọlá tí ò ní tán ọlá ọlọ́ nìkan ni ò kí ń tán ọlẹ́yẹ̀ mọ́ tán ayẹ́ẹ̀kọ́ ni kò sí bí ò bá tán tí ó ní ìtọ́nà ọba tí ọlá rẹ̀ òfin tán àṣẹ àárín ibi igi tó ní kọmọ jẹ ibẹ̀ ló wà bí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ wà sí bẹ́ẹ̀ náà wà sí náà ní ṣe o adúnkúnnú ọgbà báyìí ó wá nílé nìkan o ilé nìkan ní kọmọ jẹ o kí ló dé tó bá igi yìí igi ní ẹ jẹ èso rẹ̀ gbére ni èyí wọ̀n sẹ̀mẹ́lọ gbére ni yóò ní kú tẹ́ bá ń gbọ́ pọ́nà ọlọ́run nìkan ló sì ní kú inú tó fà tọ́nà òfin ní kú èso tí ń jẹ rí níta sí ilé wà nù lóbi ní kọmọ́gì ìbílísù lọ adam wa wò kún àtìyàwó rẹ̀ pé kàbá jẹ́ mi ó wà fẹ́rẹ̀ lótọ́ bẹ́ẹ̀ inni lákùmọ́ lamina nasihin nasihin bí ò bá yé yín ẹgbọ́nà mo wà sí mo ṣe fún yín o nínú àwọn tó sì fẹ́ràn yín tí ọ̀rọ̀ náà mo sọ fún yín kó bá wọ̀ gbọ́ tọ́wọ̀ mọ́ gbọ́ ní tó fi di ọ̀rọ̀ pápátánù lẹ́lọ jẹ́ ẹni tí ó sọ èèyàn nù wà láìláàbí ayàkùrá ní ọmọ wa ẹlòmí ò sì ní mọ́ ayàkùrá ní tú فويل تلقته فويل للمصلين فويل للمصلين حبيب أوتو تراي eh? الذين عن صلاتهم ساهون تلقته نعم بسم الله bó ṣe tútù ẹnu ọ̀yà owó tútù ẹ̀ ọ̀yà ọ̀yà kò sí má náà ẹgbẹ́ ń sọ ìtumọ̀ tí ó general jẹ́ pé gbogbo abájímọ̀ tó fún wa nìyẹn fawailun ẹgbẹ́ nílùmọ̀sọ̀lẹ̀ kan bá àwọn akẹ́rùn kan alẹ́dínà à ń sọ láti hin sáhù àwọn tẹ́ wọn tàbíbà ni kò sí ẹnìkan tí ìlú wọn lọ́nà gbogbo wa ó wà lára àwọn áyà tó pẹ́ bá àti máa ń túnu pọ́pọ̀lọpọ̀ àfáà ti máa ń túnu ó wà lára àwọn áyà táwọn gèfèrí àwọn Christian tí wọ́n fi ń dọ́ka àwọn mùsùlùmí tó fi ń kọfí sí wọn ìbówà lópa lópa olóòsì rí kọ́dà àwọn tán transit kò wá nípa náà sí transit bẹ́ẹ̀ nù táwọn transit tí nílẹ̀ táwọn transit yóò bá lọ́dọ̀ ayá yìí ni ó àṣọ ìlú afáwa uh, afáwa ibn kathir rahimahullahu ta'ala ó ní tọ́lọ́ ó ní ká ní ọlọ́wọ́ bá gọ́kọ́ fawailun lilmusallin alladhina fi kájẹ́ tí ló bá dákọ́ ní gbogbo alábáwọ̀ náà àmọ́ ní alladhina an salatihim sahun àní muhammad sallallahu kò wá sí bí afá ibn kathir ti lè tú tàlẹ̀gbádọ̀ rẹ̀ àmọ́ alhamdulillah anẹ́bì ló wá tú àdísì ló fáyà ìfún rẹ̀ gbàtà náà bí ó tu ẹnìkan lọ bá ní Muhammad ó ní pé à ah, fàwẹ́lú musulmi alẹ́dínà hùn án sọ láti sàáwù àwọn sàábẹ̀ dàmọ́ ara wọn anẹ́bí lábára ní sàábẹ̀ yóò anẹ́bí ayà yóò lé mi tú fún mi ẹgbẹ́ta náà yóò sọ anẹ́bí ni alẹ́dínà hùn án sọ láti sàáwù anẹ́bí ni hùmùn lẹ́dínà yóò ákèrú na sọ̀láti àni ha àwọn tọ́nà òun làwọn tó jẹ́ pé wọn ò ní kírun wọn lọ́yẹ̀sìkò tí wọ́n kí títí tásìkò orun wọ́n sì kí nìyí tó fi kọjá àwọn tọ́lọ̀mbá wínú torí pé bá tọ́lọ̀mbá wọ́n pé alẹ́bí náà wọ́n fi sọ láti fi bá ti ń tu pé bá lórí irun ọwà lórí irun ohun tí mẹlọ́jà gbogbo aláwọ̀ náà ọgbọ́n ọ̀rọ̀ fẹ́ dé aláyé lónìí ó yá bẹ̀rẹ̀ wákàkan bẹ̀rẹ̀ rákàkan nísìn rákàkan lásán kọ kí kọ́dà afárù kan wà lẹ́nu àfáà láti mọ́ gbọ́ kó ti bá àgbàgbọ́ ìṣúná àmáwò tí mọ̀ bí tó wà dìsí àmá yín sọ wọ́n ní jọ kan ìlàdìsí ní o tó yí mẹ́rin mọ̀bílá lábí lálàáfíà wọ́n ní jọ kan ànábì sọ̀rọ̀ yìí pé kò sí pọ́sífẹ́ dá sí ọrùn lérí irun àwọn àlúwà ní pèmí onírò ẹni tó bá sì lórí lérí irun yìí sì wọ́n fi yásàlẹ̀ kejì kòrónú ó ah, wà ní ìsàlẹ̀ òkè àpò tí ẹ gẹ kìíní yíò nígbà táwọn ìwọ́n fẹ́ fún mi ní aṣọ ìgànnà ah, ó bá bẹ̀rẹ̀ alẹ́bì <laughs> ní kílọ̀rọ̀ èrò kankan àwọn àwọn sálámọ̀ wọ́n bá rárò pé aṣọ orí fẹ́ fún mi kò sí ọgbọ́n ní ẹ̀fẹ́ dá ṣẹ́gẹ́ dìísì èyí ó wà lórí ìrìn òrùn kọ̀ tó kírun tán eléyìí ò sí kàmọ̀ lórí wọn o wọ́n tọ́ sí irun lórí irun wọn rò pé àpáríkà ah, wọ́n sì ní kò burú ó burú o nítorí kúrò léyìí ẹ̀ wà láì ìdálò pé wọ́n ìlúwà sínú bẹ́ẹ̀ ni afẹ́sọ́ ọlọ́pàá fún wa ní owó fún alẹ́sẹ̀ rí búrátà rẹ̀ nítorí burú rẹ̀ ẹnìkan fún anẹ́bì sọ̀rọ̀ sọ́sọ́ àdísíwà ní kọ́rí wà ní muslim ẹnìkan fún anẹ́bì lásọ ọjọ́ kan ó bùn anẹ́bì lásọ anẹ́bì láfẹ́ fi aṣọ kírun anẹ́bì láfẹ́ kírun lọ́wọ́ kírun lọ́wọ́ èdè aṣọ wọn jẹ́ aṣọ tó ní mark tó ní ìlàlá bá anẹ́bì sí wọn bá èdè ojú anẹ́bì kan lọ bí ìlà kanú ìlàsọ yìí kò sí tí bójú ṣe wo nǹkan yóò gbé sínú ẹ̀mí tó bá gbé sínú ẹ̀mí ẹ̀mí ó rò nǹkan ànábì wa ń kí ọ̀tọ́bà ìtàní sì bọ́ aṣọ lẹ̀ èmi ò fi aṣọ yóò ẹ dá padà fẹ́ni tó bòmí ẹni ìfẹ́ tó bá ní ìtú jẹ́ plane tí ò nílà rárá kan bòmí bó ṣe burú tó kíyàn máa ro nǹkan ní orí irun nù àmọ́ táà ń sọ ni pé ayé àwọn ènìyàn ti sọ pọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹnìkan sọ níjò ní tí wọ́n ṣe mọ̀lúdì kan bẹ̀rẹ̀ tí wọ́n pè miskin tí wọ́n pè wọ́n ni wọ́n sọ pé àà ah, ah, inú kó mú evidence wá ó mú ẹ̀lú ẹgbọ́ tó sọ ààbọ̀ ah, lọ́fà wọ́n láwọn àfà lè dìkọ̀ jù ìjẹ́wọ́ mọ́ ẹ̀rí mo wá fún Alex sample kan kí ní ẹ̀sìn bẹ lórí fídíò dismay mo sì play ẹgbà eré miskinu yìí gangan náà ni ó mú evidence wá fún àwọn pípù tàà sọ yìí ọ̀tọ̀ ní fún ma sọ́lọ́wọ́ ma sọ fún táwọn ma sọ lápẹjú oníṣìn ó nínú gbogbo àsàlátù ẹ̀ máa ń ṣe láyé àsàlátù tó lọ́lá jù ó ní sọ̀látù fàájì lọ́lá jù ó ní gbogbo nǹkan ní sọ̀látù fàájì jù lọ wọ́n ní àyàfi fàájì àti kìítì gbóṣe pé náà gẹ́sí fàájì àtàrànkà yóò ó ní fàájì àti kìítì ó ní sọ pé fàájì àyẹn wọ́n lù ní wọ́n dọ́rìbù rẹ̀ ni ó yà fàájì àwọn ó ní òun nìkan ló ju sọ̀látù fàájì lọ lẹ́yìn rẹ̀ kẹwàá náà fún wọn tí ń sọ kó lè kílà sí dáadáa bóyẹ sọ́rẹ̀ kẹgbẹ́ nìkan sọ sọ́rọ̀ ó ní lápẹjú ẹni sí kíyẹ kírun àṣùbà ládàkan lọ́gbà tó bá sì fà sí fàátí ọgbàládà 100 kíyẹ kírun àhílà bó ṣe tónù ládàkan lọ́gbà tó bá sì fà sí fàátí ọgbàládà 100 ó mì pé lọ́dọ̀ tiẹ̀ fàátí fàátí ju òun mo fi sọ́jú ní pé táwọn èèyàn sì mí gbọ́ wàláì táyẹ̀ bá sì mí gbọ́ tí mistake tó bá correct ní emantic correction àmọ́ tí bá sọ tán bá ní mo sọ à tó bá dábí nípa ìsọ́ ìní sọ tí bá ipé mo á sọ tí mo á bá ipé mo sọ mistake ó dà lẹ́nu ó sì mo sì sí wí ni ìyìn ní tó pé mo yìn sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe mo ti sọ́jọ́ náà mo ní ẹni tí mo rí ní ọmọ ọkọ Tìjàníyà tó di kọ tí èé sọ Eh, miskin torí pé in tí a mọ́lá tìjá ní gan sọ gẹ́gẹ́ nípa àrùn olóso yìí pé sọ̀láti fàtí ju ìrún lọ ibi tára lọ́kọ́ ó wá ní kẹ́lẹ̀ mọ́kọ́ tó ń sọ yìí in bá tẹ̀ pẹ̀lú Kùrán ó wá mọ́yà Kùrán wá ó tó kí àgbọn fẹ́ mú wá ní sí ayẹ̀ ní tọ́pa pé sọ̀láti fàtí ju ìrún lọ sẹ́kẹ́ ní wọn retí rẹ̀ ó bá bọ́nu sọ́tù bá kọ́rọ̀ alladhina yunfikuna amwalahum matalu masalu lẹ́dínà yunfikuna amwalahum ó ní àpèjúwe àwọn tí wọ́n ná dúkìá wọn ó ní eh, owó eh, masalu lẹ́dínà yunfikuna amwalahum bẹ̀rún ni sọ́ábì fàájì náà sọ ó ní kàmásàlì hàbà bó ṣe tú nìyẹn ẹni tí ò bá dá lójú mo lè fún lórí fídíò ó ní kàmásàlì hàbà ó ní sọ́ábì fàájì ẹyọ kan táàgbìn bí ọkà bàbà ìgbà táàgbìn ọkà bàbà yìí ẹ́ ìgbà tí wà jáde báyìí dé 700 ló jáde ó ní ìsọ̀láti bá ti lọ́rọ̀ wá ń ró inú ayà yìí ó mọ́ ìhàbí ọmọ ayàwá àwọn ẹjọ́ bàbá rẹ̀ ìjọkó bẹ́ẹ̀ ẹwà nígbà náà ó fún ilẹ̀ rí nùkù wánì tí sọ́láti bá ti dájọ́ bí ọ̀rọ̀ tí mo ti rí léyìn ọ̀láìlàábí ọ̀rọ̀ tó mo ti rí léyìn ni ló fi jẹ́ pé fún ọ̀rọ̀ pé ó yẹ káwa náà gbìyànjú ká nímọ̀ díẹ̀ nípa ẹ̀sìn yìí àwa ti irú àwọn àṣìṣe yìí ó ti bá wa àwọn ọmọ adébọ̀ lẹ́yìn nísìnyí àtúnwájú kó bá wọn náà ṣùgbọ́n kan wá sọ wọ́n nànú táwọn náà bá ti ní ìmọ̀ díẹ̀ nípa ẹ̀sìn pínlẹ̀ mo tẹ̀lé dátìlà tàbí bá ti kàn fún olè so ẹni tí ó sọ̀yàn nù ayàkùrá ni ó ká ẹni tí ó tọ̀yàn sọ́nà ayàkùrá ni ni mo wá ní túwà láti rẹ̀ pé àmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn ìbí

a sì mọ̀ gbẹ̀ẹ́sì lọ́dọ̀ annabi bí kókó yí wọn níbẹ̀ annabi tó bá sàlàyé kéèkó tó ìwà náà yára àsàlá ìlàílàlá wà ní sọ́dọ̀ àṣúlá yóò sì àlàyé kí ni túnmọ̀ rẹ̀ ó náà náà sàlàyé láti jò níyì ọlọ́run lámọ̀sìn ọ̀dọ̀ aláǹdùkẹsìn ọ̀dọ̀ annabi ni kèé sọ̀rọ̀ séwù kan kèé sọ̀rọ̀ wòlí kan láti ọgbàjì a lè gbẹ̀ẹ́sì lọ́wọ́ bá kìrìsì bí ọwà ní Muhammad sallallahu alaihi wasallam díkọ yí wọn annabi tó bá gba eléyìí fún ọ tó bá gbà lọ́rẹ̀ wá sọ fún ẹ pé tọ̀ ẹ̀mọ̀ kírun náà kìí ṣe pé ìrùn lọ́kọ́kù ìgbàtán gbé sílámù ọwọ́ nàìjíríà ìlọ́gbówò lẹ́sìn bí wọ́n ti bẹ̀rẹ̀ báwa ibi ìrùn ni ó ní ìpìlẹ̀ ìrùn òfin yíwa wọ́n ṣe púgàmù kan ní wọ́n sí mọ́sálásí kan ní àtàkà òfin lékéwú ní sóbí mẹ́wọ́n ó tó bí ọ̀sẹ̀ márùn wọ́n ní ìbò ìgbà tó wáyá wọ́n á ní kó lọ sọ̀rọ̀ ìbò tí wọ́n rán wá ní o tó wá kọmísẹ̀ tí láti lè yìí ó lẹ́ni tó kọ ó lẹ́ni yẹn òun ṣe ní wákùfù kí ló pé bábá tó pé ìbò bá ìsìlámù ṣe àbúrò wa ní àbẹ́gbẹ̀ wọn níbi ìsìlámù ọmọ ọmọ wa làwọn ìbò jẹ́mi ìsìlámù níjò ìsìlámù wọ́n rọrọ̀ ìbò ọmọ ọmọ wa làwọn ìbò jẹ́mi ìsìlámù wọ́n sì ṣe gbá ìsìlámù ni àmọ́ tó ló fà á àbọ́n ṣe ń gbé ìsìlámù wọn fún àwọn wọn mú láti ìpìlẹ̀ olóbiyé wọn wákù mọ́dá kan nísì kí ni wákù kí ni kuma wákù ọpáṣẹ́ àlà oníkádúó oníwádúó ìtumọ̀ rẹ̀ nù wákù kádúó èdè lábáwá nù bọ̀ kí ni kuma wákù nù lè ṣẹ̀ríà àwọn òkọ́kọ́ mọ́tọ́pẹ̀ wákù nínú ṣẹ̀ríà láwàá ṣiṣẹ́ tó wákù That's the problem yẹn èbó ọmọ ọmọ ọmọ wa táà gbá ìsìlámù lónìí àwọn ọmọ tí jẹ́ ápùn ṣẹ̀ríà ìpìlẹ̀ òye wa ló fà wà lálàábí ìtúnmọ̀ wákùsù ni pé ó lẹ́ni tó kọ́ mọ́sásí àbílẹ̀kéwì ó fi ṣe wákùsù ìyẹn ni pé ó fi wákùsù fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ pé ládá tí wọ́n rí bí wọ́n sí ilé kéwì yóò fún ọba wọn ìtúnmọ̀ wákùsù ni pé tí má invest mo pé ìfẹ́sẹ̀ tó wá fẹ́ sí kalẹ̀ yìí àbọ̀wá bá ní kèé sáyé mo jẹ́jẹ́ tí bá ti kú báyìí ó ní kí iṣẹ́ ìfẹ́sẹ̀mẹ́tì yẹ kó tí nìyí kó tí máa kó tí máa ṣiṣẹ́ àmọ́ èyí nídìí lára ẹ̀ láyé báyìí tàbáṣì ti kú kò pọ́sù kan nìkí nìyí kan ìtumọ̀ wá kú ọwà sí nǹkan àwọn kan tí ò lè bàjẹ́ ọlẹ́ kọ́ mọ́sálásí kalẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń lo mọ́sálásí ń gbogbo dáadáa tán wọ́n fi mọ́sálásí ń ṣe ládàá rí wọn bọ́ ọ̀run sàárè rẹ̀ àmọ́ fámìlì kan kílèmù rẹ̀ ọlẹ́ mú yàrá kan yàrá rẹ̀ sẹ́dí yàrá yìí o owó tẹ̀ máa ń gbà ìyá kan tí bẹ́ẹ̀ ọ̀nà wọn lọ́wọ́ rẹ̀ ti kúkú rẹ̀ ti tọ́jú rẹ̀ mọ́ owó tẹ̀ máa ń gbà yà yìí ìyá nìkan fi tọ́jú sọrí yàrá òun ni wákùú ni nítorí wákùú nìyẹn ìgbàgbé àwọn èbó tó tẹ̀lé ìgbà sílámù ń tò sí wọ́n gbọ́ ẹ̀sìn yìí dáadáa bàbá tán jẹ ju ju kí lọ jàwá tàbí dájú lọ wàláì nǹkan yóò wá ebó kan wá ní 2012 ìgbà tó wá ó wá sí nàìjíríà yìí náà ni ó wá lọ sí oko lówó wọ́n ní àwọn láti súnà olóko wà ní adílẹ̀ yìí wọ́n wá ju àdúgbò yìí náà fún gbàgbé àdúgbò yìí olóhun bèèrè mọ́lá sí wọ́n sí àwọn tẹ̀bùlíkì wọ́n ti bèèrè tẹ̀bùlíkì <laughs> láàbá èbó tó sí o mọ̀ pé tẹ̀bùlíkì kò sí mẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ bíbí àwọn tẹ̀bùlíkì èsì súnà náà ni àwọn mẹ́kẹ̀ẹ́ alùsúnà kò tíra àwọn mẹ́kẹ̀ẹ́ tẹ̀bùlíkì àti alùsúnà yóò ní kàkàrà ní islam so ẹ̀rà tó lọ islam ọlọ́ni tó lábòlẹ̀ ẹ̀lì faridotun ala kulli muslim káwàá ìmọ̀ ọ̀ràn ẹ̀ ló jẹ́ fún mùsùlùmí o ọ̀ràn yẹn ni o lónìí ẹjú bá ní kan ṣe yóò ní ká wá ìmọ̀ so ẹlọ́dẹ̀ kọ́sí eh, geography inúkẹ́kẹ́ èyí tó ràn wí kàn èyí wòye sọ́rọ̀ yẹn èyí tó jọ́ràn yẹn ni tọ́lábùn ẹ̀lìmù ṣàrẹ̀ ìmọ̀ tàbí ìmọ̀ ẹ̀sìn wa tó rí ẹ̀sìn ló sọ̀rọ̀ àbí alérí tó ń lamọ̀ lónìí so jẹ́ gbìyànjú bá ṣe nímọ̀ nípa ẹ̀sìn káṣì máa sọ àwọn tí a gba ìmọ̀ ní ọ̀dọ̀ wọn kó jẹ́ onísúnnà àwọn tó pé kọ́lọ̀ lọ́nkọ́lọ̀ àwọn sóòlù pẹ̀lú àgbóyí àwọn sàábí àlẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam so ilé ìlàbá débi tààsọ yìí pẹ̀lú gbọ́nà agbọn abẹ́ẹ̀s amàtẹ̀síwájú láti mẹ́jọlọ àtàwà níbi rí number one number two number three four five six number one number two lẹ́yìn sà number two ní ẹgbọ́n wọ́n ní ẹ̀sọ́ number one ẹ̀wọ̀n mọ̀ kàtẹ́ ní tẹ́ ìbá ṣe kàlẹ̀ ní dáadáa kẹwàá ọ̀pọ̀tẹ́ ní ọmọ bá ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ẹ̀kan àpáàrẹ ó ní tí ẹ̀ bá kọ́ ilé kalẹ̀ ó ní ẹ̀ẹ́dẹ́dẹ́ ọkọ̀ mọ́sálásí sí ìyẹn wá kú tán àmọ́ wá sọ ojú tẹ́ ìyá mọ̀ kọ́ wá bẹ̀ ẹni tí wá fi dúkìá lẹ̀ táwọn ẹ bá lo dúkìá ó sì dá ládàá ń wọ̀ lọ́ba wọ́n wá ní pé tí ò bá lò tí ò dá kánà ní òkú àwọn ẹlẹ́kọ̀ọ́ yóò ní ó ṣe ìṣirò dúkìá wọn àti ìbọn sí lò lẹ́yìn rẹ̀ àmọ́kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ tẹ́gbẹ́ tí mọ́kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ kan tẹ́gbẹ́ yìí kan ya tara wọn so òun ti ẹ̀ kò lẹ́gbò lẹ́bì lílé òun yóò gbà lára ti ẹ̀ tí ó pè àmọ́ tí wọ́n bá lo mọ́sálásí òun fún tọ́lọ́mọ́ àhà ó ti bírèkì nù ẹ̀sẹ̀ oníbà so àyàfi tó bá yẹ pé nígbàgbà pẹ́ kó fi kọ́ àwọn lẹ́kọ̀ọ́ kó tó di pé ó fa ilẹ̀ náà wọ́n ní abẹ́wọn kàtíra ẹ̀ ní online ìwé àwọn tíra òdẹ̀ ẹlẹ́mọ̀ ká tíra bí lẹ́yìn mẹ́ka àbí kátà kan fún pé ká mọ rú wẹ́bsáìtì támọ̀wọ̀ tàbá wọ́n ọ̀rẹ̀ ẹ̀sìn lórí line ayẹ́ ti wọ́n ti wọ́n ti ti, advance gan lẹ́yìn àyà nílé ní mọ́wọ̀lú gọ́ọ̀gù lọ mo fẹ́ mọ̀ kí ni Islam sọ nípa àríbà mọ́wọ̀lú gọ́ọ̀gù lọ tí ó bá lọ́nú gọ́ọ̀gù gbogbo ẹ̀yìn lọ kó wá èyí táwọn kírísẹ̀nì gan ṣe jẹ́ pé lábára náà ti sọ gbogbo ìgbà fún ọ sẹ́kẹ́sì èyàn sí èyàn òsìdá kan mọ́ ń tóun pé according to ṣéwù kìrì kan àìmẹ́ ṣéwù tẹ́gbẹ́ ṣéwù sọ̀nà nìrún so pẹ̀lú pé náà bèèrè yìí ká má bèèrè ọ̀rẹ̀ sí wa lọ́dọ̀ gọ́gù in tó bá wù ọ lẹ́yìn ọ̀rẹ̀ sí ma bí gọ́gù ọba bẹ̀bẹ̀ lápòkí náà pè ní lúrú lọ́dọ̀ gọ́gù bèèrè àmọ́ ọ̀rẹ̀ sí wàláì wọ́n bèèrè lọ́dọ̀ gọ́gù mo ti sí àwọn kìnìyàn rí ni o mo bèèrè al-Islam màtí wọ́n lọ pé al-Islam wọn gbé wáyìí the first ẹ̀tí kọ́ gbé wáyé fún kọ́pì báyìí àwọn ṣíà ní ṣíà fún mùsùlámù wa ṣẹ́gẹ́dìsì so èyí tí a mọ́ ṣíà ṣẹ́gẹ́dìsì tó yìí mọ́ wọn àbíjòdì ẹ̀mọ́ kankan pa ìsìn wọn alágọ́ àbí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó jájòjì wọn aláfàbá ètò sọ tí wò sí màá fáà súnà kankan tiẹ̀ àbáwọn àfáà súnà yọ̀ tiẹ̀ màá fáà eléyìí tiẹ̀ so olóbi léwu kẹ́ẹ̀ máa fi gọ́gù ní ọ̀rọ̀ ẹ̀sìn òun mọ̀ ìtọ̀ wọn tiẹ̀ gbogbo àtàsọ láyé èyí tí kèfèé sọ èyí tí mùsùlùmí sọ òun mọ̀ á fún ọ ó wá nìkan mọ wẹ́bsáìtì àwọn àfáà second reason lápòjú ẹni sí èyí lè lọ bí islamic islam house islam house tí ẹ bá lọ bẹ̀rẹ̀ ní gbogbo tí ẹ bá bá ń bẹ̀ pátápátá lọ́rọ̀ ẹ̀sìn so wọ́n dẹ̀ nílòkétà fún any language kọ́dà Yorùbá language wà mẹ́ Haúsá language wà mẹ́ Yíbò nìkan nìkan sọ́ sẹ́wà ní sí so language wá wù ọ̀wọ́n wá kalamullah kalamullah so àwọn sẹ́dì náà ó wà okay." àbí èyàn fẹ́ wọ wẹ́bṣẹ̀tì àwọn àfà èyàn lè wọ ọlẹ́ kọ́lápọ̀ yóò nísìn fún ìbá sí mistake spelling yóò bá yàn gbé ìwọ́ra kí wọ́n pé binibas.com eh, binibas.com alufemin.com kí ìbá tí mọ́ kan àfà sún tí ẹ mọ́ ni olùyàn àbẹ̀tì ayíkókò ọ̀nà máa ń gbé wà ní ọ̀rọ̀ tẹ́ni ẹ̀ number three. wọ́n ní tí ìṣòro bá ní ọjọ́ náà ọ̀rọ̀ tó bá gbé lọ sílẹ̀ tí ó bá ti sí olóbẹ̀ ní ọ̀rọ̀ àti ìlú ọjà rẹ̀ ọ̀rọ̀ tó bá wà ní ìṣòro tó kọ́ sílẹ̀ àwọn ìṣòro àwọn náà tó bá yẹ tó lọ́rùn bàbà orí ìjọkú tó kú kí ni fèkò wọ́n sọ wọ́n tí ní àwọn ìjọ kan àwọn asọ́rọ̀ àti five seven years azẹ́n tó ṣẹlẹ̀ wájú nasdaq ní gbàgbà wọ́n tó gbẹ̀yìn àwọn akọ́tì sí méjì. ọmọ àdúgbò rẹ̀ rẹ̀. tó tán á ní ọdún iṣẹ́ àwọn ìlú fẹ́ sí ìṣẹ́ láìláì ẹ̀lá orí lórí fídíò lórí yìí. sáwọn ẹ̀hán yóò kí o tó bí àpéjọ ìbí kírísítẹ́ǹsì sáńkó sọ fún tó bá rí kí o rẹ̀ kí o ní fèètì wájú náà wọ́n tó sọ instance náà àwọn kan travel lọ nígbà tí wọ́n travel lọ along the line wọ́n wá rí park wọ́n náà fẹ́ kí wọn different places náà lè ti wọ́pọ̀ wọ́n náà fẹ́ kí wọn tó lé lẹ́yìn àwọn ọmọ set and come ẹni ọ̀wọ́ abáwọn kí wọn ọ̀tọ́ wá kí wọn tó kọ́ wọn ní ọdún náà kò sí ìjọ náà wọn náà láìkì ìsinmi ẹ̀ wọ́n ayé rí ìròyìn rẹ̀ kí wọn ó náà láìkì ìsinmi rẹ̀ wọ́n ló lọ àṣẹ́tì ìjọba má fi ta nǹkan kó tó lọ kó tó àṣẹ lọ láìláì rẹ̀ wáṣọ around the line wọ́n tó wọ́n láti wọ́n kàró fún ìkéde péjì àwọn kan tán sọ yìí ó pọ́ sí bẹ̀rẹ̀ àdá fúrú sẹ̀ lójú ayá ní Muhammad àwọn kan ti gbé ọ̀rọ̀ ọ̀rùn ni mo fẹ́ wò tó tó bá di yóò alìkìyàmà àkọ́kọ́ tó kọ́kọ́ wò níbi sẹ́yìn àsọ̀látù ni ẹni tí ó fẹ́ pé ìrún rẹ̀ ó kí àbúgá dáadáa àbí kò ẹmà ẹmọ́ òun sẹ́yìn okùn ma ní tó lè mú un tó rí báyìí ẹ̀fílẹ̀ eléyìn wà bẹ́ àmọ́ ẹni tó yá pé bó ṣe ṣe ṣàádà oná ló kú eléyìn ni kò lè dìka ohun rẹ̀ eléyìn ni ọba àríwá rẹ̀ ni hmm. ó kọ́ náà bá ń fà ní irú àwọn eléyìn ni tó yẹ pé àníyàn gan subhanallah subhanallah kó wá fún àwọn jẹ́rù gèfè rí irú ọkùnrin yìí ìfi olú kó ló olúwa lú ọkọ̀ títì yẹn yóò jọ ìlú lójú láti kìyàmà ìdẹ́jì máa bá fi olúkọ́ yìí yóò sọ ọ̀pọ̀lọpọ̀ síwájú kí ló fà gbogbo ẹni tí máa ń tí bá ṣe mùsùlùmí gbogbo ní máa ń ṣe pápátá wọ́n kípẹ̀ dáadáa tí máa ṣe wọ́n kípẹ̀ dáadáa tí máa ṣe wọ́n kípẹ̀ àìdá ìná wọ́n kípẹ̀ tó bá gbáṣì láwọn báyìí ó sì kú bẹ́ gbogbo dáadáa ni wọ́n àgbéwá fún gbogbo àìdá rẹ̀ wọ́n kà ṣe pé straight ìyàlìjẹ́ náà wọlé yóò ní ẹgbọ́n àwòdá ara tó bá ṣe ò ní ìgbà yóò lọ bàlá ìjẹ́ náà yóò ní agbára so bí ó ti bó ṣe rí gẹ́lẹ́ òun náà sọ bó ṣe rí gẹ́lẹ́ òun náà ni wọ́n sọ kò wá ní pẹ̀lú yọ́ ní nǹkan wíjà rẹ̀ ọlọ́run ọba yẹ́kọ́ àlùmọ́ yàṣà ò ní kò sí tí ò lè ṣe so lójú ayé àlùmọ́ àbẹ̀yìn ló ṣẹlẹ̀ ẹnìyẹn yẹ̀wú dí ni ìmọ̀ máa ń bá ó jẹ́ bí gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ bá náà lọ kí àníbí wọ́n sọ fún pé gbasilamu ó wà wà bá rẹ̀ lójú bàbá rẹ̀ ní dáàmù muhammadu ló ó ní ọwá ní ashhadu la rasulullah ó wíjọ́ sí kúbẹ̀ so àníbí ò sọ pé ah ó sì á fèlì kò tí á kírò sẹ́gẹ̀tì àníbí ló pẹ̀lú ẹ̀ gẹ́bí mùsùlùmí òun ló bí dá pé wá pé àgbọ́dọ̀ sí mistake láyé ó ti sí mistake yẹn

Ah, na ní ṣókí sáà lè fi kúnlẹ̀ pọ́níṣì yàn ọ̀yà kúnlẹ̀ kò dá ẹmọ́jà fi pọ́níṣì yàn torí gbogbo tí ọlọ́bá yóò dá àbánibí ní bá yóò dá àìbá eré bíbẹ̀ àìsí bá wàdà bíbẹ̀ ìpé ìbá fẹ́ fún yẹn pọ́níṣì yẹn kíyàn wà nǹkan mi ọ̀yà káwọ́ ẹ̀ sókè ẹ̀tùnbá ọ̀ gbókùtà àmọ́ pé kúnlẹ̀ ìgbà tọ́nà èèyàn kúnlẹ̀ fún ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ kúnlẹ̀ yẹn káàkiri ọmọ pé àwọn èèyàn kúnlẹ̀ àìpọ́lẹ̀ṣọ̀ náà kò dá bẹ́ẹ̀ nọ́mbà five iná là ń sọ bódà náà gbogbo tọ́rọ̀ bá ti ní kò dáa tẹ́ẹ̀ bá ní kí o ṣe ìgbọ́ àníwòbí ẹniyẹ Ànábì sallallahu alaihi wasallam ó la ta'atan li makhluqin fi ma'siyati khaliqin àgbọ́ tẹ̀lé àṣẹ ẹ̀dá kankan ní láti ẹ̀ tó bá yẹ pé yóò sẹ ọlọ́ọ̀bálákà rẹ̀ èyí tẹ̀lé ó wá ilé ìrísìláyì ó ní tafsil ó ní tafsil tabarẹ islam fi kankan kalẹ̀ fún wa olóògbé mẹ́sàlá ìrìn díẹ̀ àmọ́ nípìnlẹ̀ kò jẹ kórí nù ṣe wá ní sáńpẹ̀ ní imani imani wa ó jùra wọn lọ imani pé òun gbogbo èyí ó ti wá rò pé pàpàtà ọmọlẹ̀ ní kí mọ́ lọlé tó sì kọ̀sẹ̀ kẹtì parí sí èso ti báyìí àwọn ah, kí ní ìmọ̀ wáṣẹ́ mìíyàn máa lọ́kọ́ ìrìnṣẹ́ o tàbáyẹ tó ṣe kọ́dẹ̀ mọ́ advisor tàbáyé tó ṣe mẹ́pẹ̀ ó kú ọ̀túnlá tí ó ṣe freedom lọ́gá ẹni kó ṣe báyìí àbí kó jẹ́jọ́ freedom gangan ó yá kúnlẹ̀ lọ́nà òlé kúnlẹ̀ tí ó kú bàtà tirẹ̀ tí sì mọ́ lọ tàbáyé ẹ̀yìn lé kúnlẹ̀ ohun òpin àbẹ́sì rẹ̀ níbẹ̀ lẹ́bù ìmọ̀ ni lẹ́bù tó wáyé pé ẹni ẹni kó wà sí sí à ìtọ́nà ní ìdìnnú kọ wà sí sí àbẹ́sí tí mo sọ yìí tí mo mìíní àbí torí àwọn ah, e. ó sì rà kúnlẹ̀ ọ̀rọ̀ lè mọ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run lẹ́bù ìmọ̀ nìyí but in tí ọlọ́run kan nídìí ni pé gbàgbé nǹkan tí mo ní ọ̀sìn nǹkan tẹ́lẹ̀ yíyọ sí yóò dá ẹ jẹ́ fún alákìsànkù ó ṣẹlẹ̀ sí bàbá ọmọ ìyá ẹ̀kàwé fún wa yìí ìyá Sùmáyà àti Amar àti Yasir Yasiru ni bàbá Amar lọ́mọ Sùmáyà nìyá Abu Jahali òun ni eléri àwọn káàfì nígbà náà in tó bá ní kó ṣẹlẹ̀ mọ́kà ní ó ṣẹlẹ̀ ní tó bá ní kó mọ́ ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ó wá gbọ́ pàmọ́ mẹ́ta ìtìgbà Islam kálíkàsì ni wọ́n wọn lẹ́n tó lè gbèjà wọn mọ̀lẹ́bí wọn ó wá mú ìyá wa Sùmáyà ó so okùnmọ́yà yìí ó so mẹ́sẹ̀ kan wọ́n so mẹ́sẹ̀ yìí náà wọ́n so mẹ́sẹ̀ kan wọ́n wá jẹsẹ̀ yìí wọ́n á di ọmọ ìgbà yìí wọ́n di magi wọ́n wá di ọkọ rẹ̀ wọ́n di ọ̀nà magi wọ́n dé ìyá yìí ti ni kó gbú ọlọ́run kó pé ẹ̀sìn rárá rárá sí ànábì ó lòun lè wíbẹ̀ wọ́n máa sọ kọ́kọ́ kọ́kọ́ sọ tí ọkọ̀ fi lè sọ yóò escape àwọn nípa àwọn òsì nípa ìyàwó rẹ̀ mọ́ tí ó bá sọ báwọn sì gbà pàyàwó rẹ̀ ní pé ẹ̀sìn yìí àwọn kọmáàdì ẹ̀kọ́ máa lọ eléyìí náà akọ̀dẹ̀kọ̀ lọ kí lẹ́kọ́ yóò ṣẹlẹ̀ wọ́n yà ẹ̀sìn méjì ni lẹ́bùn mímọ́ ni wọn àwọn méjì ló pọ́n lé ni ó sì ṣe bẹ́ẹ̀ wọ́n ti pọ́n apá ọkọ̀ náà gún ibi títí wọn fò náà wọ́n lọ bá ọmọ ó yá wọ́n náà bú ọ́nà bọ́ọ̀nà rí òun ti wá rí wọ́n yé sí àwọn àjàbá wọn ìgbà lẹ́bù mọ́nì wọ́n sí nìyí kọ́dà ló tẹ̀ wọ́n jáwọn pé olókógbà Islam èyàn ti ṣe súnà ti pẹ́ kò nílò pé ìmọ́nì ti ẹ̀ kọ́dà kẹ́yẹ jẹ́ àfà àfà ti ń sọ ọlọ́wà fún wa lẹ́bù ìmọ́nì ti wa ó lè nìyí ó lè ju ti <clears throat> lẹ́bí mọ́nì tí ẹjú jẹ lọ ní ìkéwú kọ́ ní àwọn tí wọ́n òṣùwọ́n imel nítàbí wọn kọ́ wọ́n bá ní kọ́ wọn bú wá bú wọn ó bú ànábí ọbọ́ lọ àmọ́ tó ṣe ń bà lọ́kẹ̀ẹ́ púpọ̀ ọlọ́run torí ẹ̀sọ́ àpárí kalẹ̀ tí àmọ́bùsí wọ́n dúrà ní Muhammad ó dà lọ́bàá èdè ànábí wọn nígbà tó ń sọ bó lọ́kẹ̀ẹ́ sí rí ó ní mùtùmá inú ilẹ̀ ìmáà ìmáà ní sí wà pé ìyàtọ̀ láti ṣe kéré yìí kúfúrú ni ànábí ni nítorí lọ́dọ̀ rẹ̀ lọ́rùn tó bá dìgbà míì sáwá fún ní ọ̀sẹ̀rú kan báyìí títà lẹ́gbì mọ́ ní oṣù gẹ́nì yìí tí ó gbé anábì ń bú mi dáadáa o fọ́nà bọ́lọ̀ dáadáa correction àwọn òbí ẹ̀ nísìnyí wọ́n kàn wé sí ẹ̀mí ara wọn ẹwù lẹ́wù ni àwọn sọ́ábà ò sì gbíyá sí pé ọ̀rí wọn dáradá sẹ́nìkan tó fi ẹnu àbù kan sùmáyà àti yáṣẹ́ so lẹ́wì mọ́ ni yóò jùra wọn lọ tàbáyé tó tapẹ́ sódùn olímọ̀ mi àṣọ́ ni ni fídọ́mù kò sí níwájá yóòdá ìníṣe ọ̀sì ah, bátà rí ẹ̀fílẹ̀ mọ́ bú lẹ́wì mọ́ ni ti ẹni tá a bá sì rẹni pé ah, láti gẹ́gẹ́ wọn ṣe mọ́ ni wọ́n sì ní ẹkúnlẹ̀ ẹ̀sì fúnlẹ̀ public wà láì tó kọ́ náà parí <laughs> pípọ̀ wá tó ní ẹran pé ìṣe àbí ìrọ̀lá mo ti gbọ́sẹ̀ ṣe mọ́ fẹ́ pa ilé ìnáwó yọ́nà ni wọ́n fẹ́ pa lọ́bí ló bú àdọ́bí ó sì bú kí ẹ sì bú ànábì ó sàn ìṣòro jù níwájú ọlọ́run àmọ́ torí pé ìmọ̀ ni ò gbé mọ́ni ó sùn pé nǹkan tó ń sọ yìí kò dé ẹ̀mí ẹ̀mí rẹ̀ ní ìmọ̀ bá wọ́n sáàdì àríyìn o kéé kó fi tú wá lẹ̀ ká máa ṣe ń tọ́nà ọba ò fẹ́ ká ṣe o àmọ́ ọlọ́run ọ̀sẹ̀ tàn hmm. ó mọ̀ ká last question lẹ́yìn lẹ́kọ̀ọ́ sí sí ìlú ẹ̀rọ ìlú àdúgbò mọ̀ ọjọ́ ti lọ. nípa word nípa ìlú máa play word àti nípa ìlú word báwà lórí géèmù yẹn ọkọ ṣé àlè máa play ẹ̀. ok lábẹ́ rẹ̀. kí ni ìdájọ́ ẹni tí wọ́n fúnlẹ̀? ok láti bẹ̀rẹ̀ ok bọ́ọ̀lù ní pé ọ̀sùn ok ẹ̀yìn mi láti yà yín wọ́n ní sẹ́yìn lè máa fọ owó sí bẹ́ẹ̀ ni ẹ lè máa méjì ẹ̀rìbọn fi méjì sọ kàkúlù bá wọn fún yàn lábúyé ní ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ṣùfàánàlá ọ̀sẹ̀ kan rẹ̀dì ok èyí tó wà sọ̀ṣẹ́ báyìí kìí sí ìwé láì so ọwọ́ mọ́ka ló wà sọ̀ṣẹ́ so ìyẹn ni síbẹ̀ náà àmúbọ̀nà wọ́n ìdájọ́ kún fúnlẹ̀ ọ̀rọ̀ ó lágbára gan ó sì nídìí kéèyàn farabalẹ̀ bí kéwú ọ̀gbẹ́ràdé nípa ọ̀rọ̀ kúnlẹ̀ mo ti kà sọ́tún pọ̀pọ̀ ẹ̀ nígbà kọ́kọ́ kà mo rí pé kúfúrù ni tí ẹ bá ti kúnlẹ̀ ti gẹ̀fẹ̀ rí ṣẹgẹ́tì ó wá díjọ́ kẹ̀lẹ̀ káwà pè mí ó dà sí mo sì gbà bá wọn pé mo ní mo ṣe rí ni ó wá ní kí n wo tíra kan tíra yìí wá ní kí n wo ẹni gangan ó kànlẹ̀ wá sí ni níyà yìí láti sáwọ́ ló ti wá ó kànlẹ̀ ó lọ́wọ́ àti gbé lọ́wọ́ rẹ̀ wá tó ní kí n lọ wá ó ní kí n lọ wo tíra yẹn mo ní àlébẹ́ni náà bọ́ọ̀lù bọ́ọ̀lù mo ti túká fátúwà rẹ̀ bí ó wá tí mo ẹ̀mọ̀ nígbà fún wọn dà nǹkan lúgbà pé àbíbìnà tí mo kàn jò ní èdè àwọn nǹkan tó sápamọ́ ó wá hàn síyàn níbẹ̀ ó wá dàrú mi lójú pé àtẹ̀ ní pé sí kúfù ni àmáṣíyà ṣùgbọ́n tó wá kan wọ̀n mí ilẹ̀ ológun ó wá ní lẹ́kù kíyàn kúnlẹ̀ nípìlẹ̀ kìí ṣe ṣíríkì pé ìdájọ́ rẹ̀ nípìlẹ̀ kìí ṣe ṣíríkì bó jẹ́ bá nǹkan mí náà ń bẹ tẹ́pẹ́ ìdájọ́ rẹ̀ kìí ṣíríkì kíyàn fi nǹkan kọ́lé kíyàn fi nǹkan kọ́lé tẹ́pẹ́ náà bí ní ṣíríkù ni but kìí ṣe ṣírkù tó gbé ìjáde kó nínú islam amúlé di ṣírkù mọ́yàn lọ́wọ́ kéyàn gún ga pẹ̀lú gami lọ́yàn lọ́ọ̀bá alẹ́bìn mọ̀ nípa ọ̀fẹ́ gọ́rí lẹ́ fàkọ̀dì káfàrọ̀ ẹni bá búra pẹ̀lú gami lẹ́yàn lọ́ọ̀bá alẹ́bìn ló ti di gèfèrí tó ti bẹ́ẹ̀ lè búra lẹ́yìn gèfèrí ìgbà bí ó sì lè jẹ́ ilé ìwé ti tẹ̀sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ tí ma lọ ka sí dáadáa àwọn afárá dáyọ́ pé dáa kọ́dà àwọn afá tí wọ́n ọmọ kó ti wọ́n pé ẹgbọ́n náà pé tó ń ka ọ̀pá ọba pàwàlẹ̀ ká dáadáa èyí wá convince ó níbi tó ti lè jẹ́ ṣíríkì olóbíjẹ́ but nípìlẹ̀ ìkúnlẹ̀ má sí àyè kéde ṣíríkì àmọ́ lè fi ṣíríkù mẹ́rin lọ́wọ́ bí ó ti lè fi ṣíríkù rẹ̀ pé ọ̀ nípìlẹ̀ wà lẹ́ ọ sì ya ìgbẹ́ <laughs> eh mo lè ya ìgbẹ́ mo rí kọ́ bá ya ìgbẹ́ gan-an a jẹ́ pé ọlọ́run lè ní kí ẹmọ ya ìgbẹ́ láì nígbẹ̀ gbẹ́rin tẹ́lẹ̀ ẹgbẹ́ láì gbẹ́ ẹgbẹ́ ọlọ́run ní kí ẹmọ ya ìgbẹ́ èyàn ti gbé alẹ́ ní kí gbogbo alámọ̀rí ẹ̀kọ́ dàrú ọ̀lẹ́kúnlẹ̀ eh alámọ̀rí mi ó dàrú níkúnlẹ̀ torí kan bá àdá alámọ̀rí ìgbésí ayé rẹ̀ rú lọ́bí lọ́kúnlẹ̀ ọtí tẹ́tọ̀ lọ́wọ́ tó sọ di ṣíríkù ṣẹ́gẹ́tì ní sin so wallahu àbíjẹ́ pé eh, tọ́ bá kúnlẹ̀ máa báyìí ọ̀ ní gòkè o ọ̀ ní ah, so ó ti wà nú ẹ̀mí pé àbíkọ́ kúnlẹ̀ ó di gòkè ó ti tẹ̀ so ìyìn sọ kó dáa kẹ́yẹ̀ bẹ́sẹ̀ kẹ́yẹ̀ máa kúnlẹ̀ o máa síyà ni ó ti tó kò sáyìn mọ́ kò dá ẹ̀ṣẹ̀ ló ń ẹ̀ṣẹ̀ ní kìí ṣe ṣíríkì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bí àkúnyẹ bá jáde ẹ̀ṣẹ̀ ló náà tó dá wọlébóyá fọ́lébóyá bá ìlànà bá so níparí afá bẹ̀rẹ̀ pé a ní kò dá kí ẹmọ ta wọ́t àwọn ẹ̀ṣẹ̀ game eh, sport Islam farama amúgbọ̀n ní purpose gbogbo tí ò bá títọ̀ fi nítorí Islam kò dáa fẹ́ láyé àwáṣe láyé gbogbo tó fẹ́ sọ fẹ́ gẹ̀rẹ́ náà ó gbọ́ ìdíkùn ìkẹtọ́ bí i àchífù kankan ló sì ní ayé rẹ̀ ní gbogbo lẹ́yìn pé tí ẹ bá ṣe tó bá mú ogun jáde tí ẹ bá mú ogun jáde yóò máa ń fa àlàáfíà fún yẹn kò sí bẹ́ẹ̀ sí lè gbàgbọ́ tẹ́ẹ̀tì táwọ́ ti tó tẹ́ẹ̀tì ta nínú ooru fẹ́gẹ́ ti sì kò lè mú àbáwọn àyò tọ́mọ tá mẹ́wọ́n lọ́pọ̀ ẹgbọ́ ọmọ jòkó mẹ́ kò ní ìkan tó fẹ́ ṣe bọ̀ ìyẹn gbá típ tennis ìyẹn ṣe ìyẹn gbá bọ́ọ̀lù ìgbà náà nù àmọ́ wọn á ta erifóònù ó ti ń ta tiẹ̀ kama avoid láti mọ̀ kama tàbí lórí fóònù à ń wéṣì tẹ́mù ra gbogbo àsìkò tàbá láyé wọ́n sì gẹ́nìyàn wọ́n bèèrè kan bèèrè pé why are you playing game ọya kí ló ń play game ọwà lẹ́sìsì kò wáṣíkò wáṣíkò wọ́n ọwà lẹ́sìsì